شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والحمد لله الذي أوضح سبل هدايته وحرض أولياءه لطاعته وعبادته وساروا على نهج طويل وواصلوا السير في طريقهم إلى رضوان الله وخلفهم آخرون واتبعوا أهواءهم وجاءهم الأجل المحتوم وهم مفرطون وصدق الله سبحانه وتعالى إذ يقول أعوذ بالله من الشيطان الرجيم فريق في شر النجوى فريق في السعير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله سبحانه وتعالى رحمة للعالمين وقدوة للسالكين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد يا أيها الناس اتقوا الله عز وجل وأطيعوا الله سبحانه وتعالى وامتثلوا أوامره واجتنبوا نواهيه ويا عباد الله ما هذه الغفلة وما هذا الإعراض والبعض من الناس صار يعقف على آلات الله استماعا ونظرا والبعض من الناس ذهبت به الغيرة وذهبت عنه الغيرة وصار يرتكب المحرمات من الزنا واللواط أذهب عمره فيها وأنفد أمواله فيها وصارت حياته حياة الأنعام والبعض من الناس أذهب عمره في القيل والقال والغيبة والمهتان والبعض من الناس أنهك حياته وأمواله في المخدرات والمسكرات وبعضهم باع محارمه بشيء من المخدرات والمسكرات باع عرضه حتى إن بعضهم ركب أمه ومنى بها لما فقد شعوره بشرب المسكرات نعم يا عباد الله زيادة وزيادة على ذلك ما ظهرت في الأزمنة المتآخرة في الآونة الآخرة من نساء كاسيات عاريات مفتونات فتانات كل هذا ظهر دون خوف من الله عز وجل ومن جبار الأرض والسماوات وما ذاك يا عباد الله إلا أن الإيمان قد نقص من قد نقص عند كثير من الناس فإن الإيمان يزيد بطاعة الله وينقص بالعصيان رأينا الإيمان ممن تجرؤوا على محارم الله سبحانه وتعالى ومعاصيه أما علم أولئك أنهم سوف يهجم عليهم الموت وسوف ينقلون إلى حفر الضيقات وإن وإن من مات سوف يرى في قبره ما قدم إن كان من أهل الجنة فقبره روضة من رياض الجنة وإن كان من أهل النار فقبره حفرة من حفر النار يا عباد الله ثبت بالكتاب والسنة والإجماع وإجماع الأمة أن نعيم القبر وعذابه حق ثابت لا مرية فيه ولا شك ولا ينكر ذلك إلا ملحد معاند ثم لا يعلم مدى المكر في هذه القبور إلا الله سبحانه وتعالى فإذا تمت هذه المدة المقدرة لهذا العالم أمر الله سبحانه وتعالى إسرافيل أن ينفخ في الصور قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون سورة الزمر يقومون من قبورهم لرب العالمين تصوروا ذلك القيام يا عباد الله حفاة عراة غرلا فرادا كما خلقوا أول مرة ليس معهم شيء سوى أعمالهم من حسنات وسيئات فيا عباد الله إن أمر القيامة عظيم وشأنها جسيم وموعدها قريب أجل أيها العاصي ما الذي جرأك على أن تعصي الله وأنت سوف توقف بين يدي الله بين يدي الله سبحانه وتعالى يوم القيامة أهوال يوم القيامة شديدة يا عباد الله أيها الغافل أيها الغافل أيها الغافل تذكر يوم القيامة وما أدراك ما يوم القيامة إنه يوم يقرع القلوب هؤلاء يوم يكون الناس فيه كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وتدن الشمس فيه من رؤوس الخلائف ويشتد الحر ويعظم الهول ويوم القيامة تبدل الأرض غير الأرض والسماوات كما قال سبحانه وتعالى في سورة إبراهيم فيا عباد الله يوم القيامة تبرز الخلائق لله الواحد القهار والملائكة محيطة بهم صفا صفا إنه يوم عظيم يتناسى فيه الحبيب حبيبه وتنقطع الأسباب ويتبرأ الأنساب يقول الله سبحانه وتعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه فيا عباد الله يقول الله سبحانه وتعالى فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون يوم القيامة يوم القيامة يشك فيه الولدان لشدة هوله يوم القيامة يوم تضع الحوامل فيه حملها يوم تذهل فيه كل مرضعة أما أرضعت كل مرضعة أما أرضعت يوم القيامة ما أطوله حيث يقدر بخمسين ألف سنة هل نسيت ذلك اليوم أيها العاصي حتى تجرعت على محارم الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى سورة الفجر إنه يوم عظيم يوم يجاء بجهنم تقاد بسبعين ألف ألف ملك بسبعين ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها إنها جهنم ليس لها تبيض وزفير إذا كنت تعرف جهنم وما الذي أقدمك على معاصي الجبار في ذلك اليوم العظيم يحاسب الله جل وعلا الخلائق ويجزي كل كلا بعمله يقول الله سبحانه وتعالى يوم تجد كل نفس ما عملت من خير مخضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه وإلى الله المصير آل عمران في ذلك اليوم يعطى كل إنسان نتيجته وبينهم تفاوت في ذلك الموقف العظيم منهم المسرور الفرح ومنهم المظلوم الترح أما المؤمنون وتبيض وجوههم وتذكر موازينهم بالحسنات ويردون ويرجون حول نبيهم محمد صلى الله عليه وعلى آله وسلم وكان يكون أبا أبا سيوجي أبا قال òun náà ni ọba tó fi gbé ọ̀la ọ̀nà ìmọ̀nà kalẹ̀ ó sì ti àlàyé rẹ̀ fún gbogbo àwọn ẹrú rẹ̀ ọlọ́wọ́n ọba náà ni ọba tí ó ṣe gbogbo àwọn ẹni rẹ̀ ó ṣe wọ́n lójú kòkòrò lórí àti máa tẹ̀lé wọn ọlọ́wọ́n ọba àti láti máa sùn wọn ọba bákan náà àwọn wọ̀nyí wọ́n wá rìn lójú ọ̀nà tó dúró déédéé ojú ọ̀nà tó lágara wọ́n dúró lórí rẹ̀ wọ́n sì ń wọn lọ wọ́n bá ìrìn wọn lọ títí tí ìrìn wọn tí ó fi lọ parí síbi ìyọnu ọlọ́wọ́n ọba tí ọlá àwọn jẹ́ ẹni tó ṣe kí wọ́n tẹ̀lé àwọn ìfẹ́nu wọn báyìí ni ìfẹ́nu náà ni wọ́n ń tẹ̀lé títí tí àsìkò tọ́lọ̀ ti parí tó fi wájú bá wọn náà láyé wọ́n sì jẹ́ ẹni tó ṣe àti ètò àti àṣejù nínú ẹ̀sìn ọlọ́run ọba ìrìnkè ọlá àtòdodo lọ́rọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ sọ fún àníbi sallallahu alaihi wasallam ní suratu shura ayé ẹlẹ́ẹ̀kejì yìí pé fariqun fil jannati àwọn ìkọ̀kan ìpín kan wọ́n máa fẹ́ nínú àlìjánná wọ́n fariqun fis sa'ir àwọn ìpín ní ìwọ́n tuntun máa fẹ́ nínú náà sàyìn ìkọlọ́ àtẹnìkọ̀kan wà lẹ́nu iná mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àfi Allah subhanahu wa ta'ala kò sóró ogún fọlọ́run kò tẹ́gbẹ̀rẹ́ fún kò sábíwé fún kò sí àfijọ́ fún ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá. bákan náà mo jẹ́rìí pé dáadájú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní í ṣe òṣìṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá náà kọ́ máa jẹ́ ìkẹ́ fún gbogbo àkálá ayé ó sì tún máa jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ẹni tí ọmọ àtọ ojú ọ̀nà rẹ̀ ọlọ́run dákun bá wa kí gbogbo àwọn ará ilé rẹ̀ dákun bá ní kẹ́ wọn gbogbo àwọn sàádé rẹ̀ dákun bá ní kẹ́ wọn gbogbo ẹni tó bá fi dáadáa tẹ̀lé lánàá wọn ọlọ́run dákun bá ní tẹ̀ wọ́n lé ní ìfẹ́ àtẹ̀wọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gba jùlọ dákun sí èmi àtẹnìkọ̀ọ̀kan wà tiwale tó ń kẹ pẹ̀lú àwọn yìí kò tiwale tó ti bá tẹ̀lé ìmọ̀nà wọn àti ìlànà wọn kábìlì jẹ ní wọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. gbogbo àti àjẹrùsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba wa ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ wa àti ní wa ẹsì já máa tẹ̀ láti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ká gbogbo tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wa pé gbogbo ata ajẹ́rùsìn ọlọ́run ẹjẹ́ àná ọmọ yìí pé lónìí a máa sọ̀rọ̀ nípa ìṣesí àwọn ènìyàn ó nítorí pé tá a bá wo lónìí a rí i pé wa nínú oṣù ó ti ti lọ ó ń

ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé ńgbà tá a bá ti mọ ohun alikiyamu oníkálukú wa náà dé lójijì nípa kíkó wa ikú wa ìṣẹ̀ni ó ṣẹlẹ̀ lójijì tó bá ti ṣẹlẹ̀ báyìí kò sí ẹjẹ́ ń padà sáyé lọ tún ṣe máa rárá bó ti kọ́ ma nítorí ju eléyìí gbogbo ata jẹ́rùsìn ọlọ́run ẹ mà jẹ́ ká máa wòye dáadáa ìgbàgbé tí ń mú wa yìí kí ló dé tí gbàgbé ń ṣe wá ń pa ọlọ́run ọba ìlejò ọlá kí náà tó ti ẹ̀jẹ̀ kóníkálukú wa ń sẹ́rí kúrò níbi ìlànà ọlọ́run ọba ìlejò ọlá kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kí ló ń sẹ́rí kó o níbi ìrántí ọlọ́wọ́n bá ìrìnkì ọlá kílódé tá à ń sẹ́rí kó o níbi òfin ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. ìbẹ wa àwọn èèyàn míì tó mùsùlùmí náà là ń sọ pé ń jẹ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn èèyàn wọ̀nyí wọn lọ jókòó gbogbo nǹkan tí mú yàn gbàgbé ìrántí ọlọ́wọ́n bá ti ọlá di lọ ni ló ọ̀sà lóhùn wo gbogbo tí ń lọ lágbàáyé òun náà ni yọmọ yọmọ gbogbo ti ń lọ ẹlòmíì di ayò ó lẹlòmíì wà ayò ọlọ́pọ́n ẹlòmíì bẹ́ ní rẹ̀ dọ́ọ̀tì ẹlòmíì rẹ̀ ó lẹlòmíì wà. wọ́n ti jókòó sí ìkódà báyìí ipe gbogbo oníbọ́ọ̀lù tí wọ́n gba bọ́ọ̀lù lónìí ni wọ́n mọ pátápátá kódà ẹlòmíì àmọ́ aṣojú oṣù kan sórí. tí wọ́n àti Man U ni subhanallah tẹ ẹ bá sì ní kẹlò ní ọ̀ka gbogbo àwọn players Barcelona yẹn tàbí Chelsea ni yóò rọrùn fún láti ka gbogbo ẹ̀ tẹ ẹ bá sì ní kọ́tà kọ méjì péré nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kọ́láfà ọ̀rọ̀ ṣìdóòn àwọn àrólé afinimọ̀nà mẹ́rin tó gbajúmọ̀ tí mọ̀nà wọn lékè kan ni tọ́ba dákọ̀ àbúrákiri oní ìwọ náà tó rán mi létí subhanallah bọ́lá wa ń bá gbèsè ayé wa lọ báyìí nígbà tá a mọ̀ nǹkan kan nínú àlámàrí ẹ̀sìn wa tó wáyé pé gbogbo ọ̀rọ̀ ayé yìí lọ́wọ́ ayé wáyé kéékèé àwọn tọ́lọ̀ ọba bá ní ọ̀rọ̀ ayé òye jù tí ọ̀rọ̀ ìsìn ò ní sí wọn làwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́ni ya'lamuna zahiran min hayati dunya wọn báyìí wa hum anil akhirati hum ghafilun tó bá dé ọ̀rọ̀ àlùkìyàmà wọn wọn lè tó tó gbàgbé subhanallah káwọ́ wà nínú òru àwọn ìran burúkú báyẹn nínú òru àwọn ìran àwọn èèyàn rere ọlọ́yẹ wà káwà kọjá bí àsìkò a máa lò fún tí ó mú orí ayé wá fún wa tàbí tí ó mú orí àlùkìyàmọ̀ wá fún wa orí ayé wo ni káàdì tó jókòó tì draft tó jókòó tì ayọ̀ ọlọ́pọ́n tó jókòó tì dstv tó jókòó tì bọ́ọ̀lù tó ń wò orí ayé wo ló mú wa fún ọ sórí àná mọ́ àwọn tí wọn ti wọn tí wọ́n gbá wọn yóò gbowó náà ti àná ọ dájú pé yòókì máa ń sí níjọ́ la làtún fẹ́ máa sẹ́rí níbi àti ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá báyìí tá a máa sẹ́rí kó ń bẹ́ẹ̀ bá ti ń sẹ́rí yìí ọ̀pọ̀lọpọ̀ níbi gbogbo nǹkan tí ó bá yẹn lágbèrè tí ọlọ́run ló kálukú lọ jókòó tì ẹlòmíì níbi gbígbọ́ ni gbígbọ́ ni ẹlòmíì ó ti kó ní etí orin ní gbọ́ ẹlòmíì sì ní gbogbo ìwé ìròyìn tí ń bẹ ní Nàìjíríà pátá àti tòkè òkun gbogbo ẹ̀ lọ́mọ pátápátá bẹ́ẹ̀ lẹ́lòmíì bó ṣe kí nǹkan bọ́ sí yẹn ìṣe ní gbọ́ ìròyìn pé wọ́n ní ìròyìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yóò ṣẹlẹ̀ báyìí sẹ́yìn náà ti mọ̀ bí wọ́n ṣe máa ń kéde wọ́n máa ṣe ní ìròyìn báyìí ìbẹ̀lẹ̀ lomi ò tún rẹ̀ sí yóò tún ra fi hands free yóò kì bọ̀ sí báyìí pé òun gbádùn ẹ̀ subhanallah kó wọn lè ṣe kó wọn má gbọ́rọ̀ yín sport èyí tọ́jẹ́ gbígbọ́ àti èyí tọ́jẹ́ rírí ńlọ́pọ̀lọpọ̀ ń jókòó síta lọ tabútì báyìí ńbẹ nínú àwọn èèyàn tó ṣe pé ìgbára ti kú ma lára gbogbo ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ òun náà ní lọ ṣe ní lọ sí agbèrè ó sì tún lọ ń jẹ́ni tí ń lọ ń bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe papọ̀ ní àṣepọ̀ ọlọ́kọláya ní tún lọ ń ẹgbẹ́ rẹ̀ ṣe gẹ́gẹ́ bó ṣe ìbá jẹ́ pé ọkùnrin àtọkùnrin lọ́fẹ́ra wọn bàbá ti abíwọ ìyá rẹ̀ wà bí ọtọ́ wáyé gómìnà àtọkùnrin lọ́fẹ́ra wọn subhanallah òfin ọlọ́run ọba ni pé kí ọkùnrin kó ṣe kí ni o kọfẹ́ obìnrin gómìnà náà fi ọkùnrin bófin ọlọ́run ọba ti wà lórí ẹ̀nìyẹn ẹ dákun ìfúramọ̀ ó lọ́fẹ́ wà lára adùnwó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ẹgbẹ́ èèyàn tọ́wọ́ àdà gẹ́gẹ́ bí adùn pé mo fẹ́ yàwó ṣeéṣe oríṣiríṣi àwọn ìwà àbàjẹ́ báyìí ilẹ̀ lómi ṣe kí ni òun náà nílò ọjọ́ orí rẹ̀ fún ẹlòmíì ìgbésí ayé tiẹ̀ ó ti tán gbogbo ọjọ orí rẹ níbi gbogbo àwọn nǹkan tó ti kọjá nǹkan aburú gbogbo owó rẹ dúkìá rẹ ó ti parun níbi gbogbo tí ọlọ́run ọba ìlẹ̀kùn ọlọ́run yọnu sí gbogbo tí ọ̀dà pátá òun náà ní náwó sí subhanallah ìtẹ̀mí ọpọlọpọ ọwọ́ àdá gẹ́gẹ́ bí ìtẹ̀mí ẹranko nínú àwùjọ bó ṣe rí nìyẹn bí ẹranko ló ṣe rí nǹkan èmi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó lo gbogbo ọjọ́ orí rẹ̀ síbi wọ́n ni wọ́n pé ní gbé káàkiri àwọn information oríṣiríṣi àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ sẹ́yìn tó ti gbọ́ pé kí ni wọ́n sì mọ̀ dáadáa ife ninety cases ni wọ́n mú wá full cases ni ìròyìn rẹ̀ òfófó rẹ̀ ó pé pérépéré gbogbo àwọn tí wọ́n gbé káàkiri yẹn wọ́n wọ́n pé káàkiri nù gbèsè ayé rẹ̀ ni àpọ́nlé ní í ṣe ni ẹni ẹni àbùkù ẹwọ ẹ dákun ẹsẹ sùúrù ẹjẹ ń lenu lẹ́nu ọlọ́rọ̀ mi ó ti gbé wa tẹnẹtì lẹgbẹ àbí forty five àbí sixty yóò ní ọ ah, ẹ̀rọ olóhùn owó ṣe àtúnyọ jẹ dáadáa pé ni ọ ah, bẹ́ẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ń jẹ ó lérò pé wọ́n yìn òun ni ṣebí wọ́n ní ọdẹ fífìlà kò ní kan lọ kejì ń kọ́ bàbá ológun ni wọ́n pè é ọmọ tí ń bá rí bàbá ológun tó fi fìlà pé ní lánàá iye ọjọ́ kan náà ni ó ní pínkọ́ àwa kí o ẹ fi fìlà pé ní tọ́ba ti dijọ́ kejì orúkọ burúkú ló kù táwọn èèyàn máa pè ọlọ́wájú lé rẹ̀ ọ̀dà ọlọ́ọ̀lá o ẹni tó pè ní gbogbo èèyàn ṣe wá fẹ́ jẹ́ wájú rẹ̀ subhanallah wọ́n ní wọ́n pé lọ́pọ̀lọpọ̀ wá ń gbé káàkiri nínú àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn rọ̀ lọ́rùn ẹlòmí àwọn àdáparọ́ tó bá wé ìdúró ńlá mọ́yàn báyìí ọlọ́run nìkan ló lè là yẹn bẹ̀ bẹ́yàn bá léyàn fẹ́ máa yọ̀sẹ̀ báyìí ìmí ò tún máa wé mọ́yàn ni bẹ́yàn léyàn ọyọ̀sẹ̀ ìmí ò tún máa wé mọ́yàn ni ibi tẹ́lómi tó já ọ̀daràn dé ṣíṣẹ́ tí wọ́n wá sí káàkiri nìyẹn ṣíṣẹ́ tó fẹ́ gbé lọ bọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ nìyẹn ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àtòun àti gbogbo dúkìá tọ́lọ́wọ́n bá fún níbi egbòogi olóró òun náà lọ parí gbogbo ẹ̀sìn làákàyè ire ó bàjẹ́ síbẹ̀ ọmọlúwàbí rẹ ó bàjẹ́ síbẹ̀ dúkìá rẹ ó gbogbo ẹ̀rù síbẹ̀. ní ma sọ fún ẹni tí ń lọ lóṣù tí èyí àgbẹ̀ ọ̀rọ̀ ayé gidi wá o wallahi wallahi ọ̀rọ̀ ayé gidi wá. ó kó lọ ronú tọba ti rọrùn fún ọkọ padà sínú ìyá rẹ̀ oṣù ọ̀mí ọ̀rọ̀ ayé gidi wá. wọ́n náà má ayé wa. ṣé ti àwọn bẹ́yẹn bá lọ lóṣòó tó lóun fẹ́ ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa ti ya kọ́ fẹ́ yàgbẹ́ ni wọ́n wá lọ ń dọ̀tí làákàyè ọ̀npa igbó ìwọ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà kọ́ má jẹ igbó à ń sọ fún wa kéèyàn ọ̀ra pépà báyìí kó wá haram òfin ẹ̀sìn ọlọ́run torí pé ń dọ̀tí làákàyè ń ti gbà sí lọ́jọ́ kan ah, ọmọ ẹlòmíràn ni tẹ lérò pé mọ́tò yẹn tó ó dùn wà bẹ́ẹ̀ ni bàbá kò dùn wà àmọ́ tẹ́yẹ̀ bá ti wà kan rí ìyọ́n máa tẹ́ ń so ni àwa láwọn èèyàn tó ń wa mọ́tò tí wọ́n kọ́ títì tí wọ́n sì gbá gbósì ojú àwa ti ọ bí báyìí pírátíkà gidi nìyẹn ní nínú nínú ayé tá a wà táwọn èèyàn ń bẹ wọn ò mutí wọn ò sì mú gbó kódà àwọn ọmọ mọ́tò wá jọ lọ ẹlòmíràn máa lérò pé tóun bá tó gbá gbósì lòun tó lẹ́rù ẹ tọ́bẹ̀ ti ru ráìsì báàgì mẹ́ta mẹ́rin tàbí ọba ru àpò àlùbọ́sà mẹ́ta mẹ́rin yóò máa sọ ni yóò máa wá wá bí ọ̀tà tó tutù dẹ́mìdẹ́mì yóò máa káàkiri bí ṣe ń tú mu yóò máa tú sórí ẹsẹ̀ ha ah, ha ẹlẹ́mi lè pe àbá màjíìkì lẹ́bí ń gbé kínní yóò màjíìkì ni o àbẹ ní làsámì lọ́wọ́ mo ní làsámì mi gangan ni pé èmi emu gbó làsámì ni mi kéni kíni o èmi emu tí èmi ẹ̀ para mi díẹ̀ díẹ̀ wọ́n para díẹ̀ díẹ̀ ni sọ́fọ́sẹ́sì wúràwúrà ó ti ń da gbogbo ẹ jẹ tí ọwọ akọ á ní tí ó pa nù gbèsè ayé rẹ ó ní ìtọpọ tí ó bá wí nù gbèsè ayé rẹ ìtọpọlọpọ ń bá káàkiri ní àwọn gbòógì olóró wọlọ́ọ̀hì wọn ló tún sún ẹlòmíì débi wípé ó sì ń tún lọ súnmọ́ ìyá rẹ̀ síbá ìyá rẹ̀ sàtìpọ̀ nígbà tó bá jẹ́ kó ti sàfẹ́kù òye rẹ̀ ìyá ọmọ sọ lómi pé lágbájá èmi ìyá rẹ̀ ni èmi mo lóyún rẹ̀ fódìdí oṣù mẹ́sàn-án èmi náà mo bí ọ nínú wàhálà èmi mo fún ọ lọ́yàn wọ́n ṣe báyìí fún mi ṣùgbọ́n agbára àgbàlagbà kò lè ká agbára igun ọ̀dọ́ subhanallah wa inna lillahi wa inna ilayhi raji'un ẹ wo bí tí wàá bàjẹ́ yìí ẹ wo bí tí ń tó oníkálukú lọ ọwọ́ àdàbí ẹ̀ ń fáyé yìí àti débẹ̀ permanent àníkó ń bẹ̀ mọ́ àwọn tó wá síwájú wa dà táyé bá bẹ gbére fẹ́ nìkan ni kò yẹ kírú wọn kò yẹ ká má bà wọn láyè ẹni tọ́lọ̀ òun ti wá dà sallallahu alaihi táyé fáyé yìí ọmọ bẹ gbére ni kò yẹ ká sàbẹ́pà Nabi sallallahu alaihi wasallam lórílẹ̀ ayé yìí ṣùgbọ́n ikú yìí ọlọ́run ọba ti kọ́ lórí gbogbo tọ́jú àlìkìyàmọ̀ òdìdí torí tí àlìkìyàmọ̀ ọba sí ìwà ní ìtumọ̀ kọ́lọ̀ ní kawata yìí níbọ̀ wá dẹ́wà òpin kawata tẹ́lá yìí àlìkìyàmọ̀ yìí náà láti wá gbẹ̀sà ẹ dákun ẹ jẹ́ kó kálukú wa ẹ mọ̀ jẹ́ àwòye síra ara wa ẹ àwòye síra wa fourteen forty ní ilé kọjá lọ yìí ibi tó ọ̀sẹ̀ lọ́wọ́ ọba tó ọ̀sẹ̀ dé yìí ó ti tó àìsí lọ́wọ́ ọba tó òsín lọ́hùn yóò dópin nù gbèsè ayé rẹ̀ ẹ dákun ẹ jẹ́ apá títí mara ẹ jẹ́ amúra sátìmọ̀ sí ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọdún yìí ti ń lọ yìí bí ṣe ń lọ yìí ọlọ́run lọ́mọ ẹni tí ọba parí bí ṣe ń wọ̀kùn lẹ̀ ẹni tí ọba wọ̀kùn ọlọ́run ló ti mọ̀ á ẹni tí ó tún bọ́dún mi yọ ọlọ́run nìkan náà lọ́ba tó yé àkànbẹ́ lọ́run náà ni pé kọ́lọ́run kó jẹ́ kí ìgbésẹ̀ wa lórí dáadáa pẹ̀lú lílo ayé wa kó lórí rere ni ṣùgbọ́n tá a mọ̀ bọ́yá wà ní tó ti fẹ́ mi rè ogun àbáàmà ikú ó fi lójijì ní tó láti ni gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run pàápàá jùlọ nínú àwùjọ wa tá a wá wà lónìí oríṣiríṣi àfitínà ti ń ṣẹlẹ̀ tí tó gba ọ̀dọ̀ àwọn obìnrin wa ń ọ̀dọ̀ wọn ṣẹlẹ̀ ọ̀pọ̀ púpọ̀ o àwọn obìnrin tí wọ́n ń tí wọ́n wà ní àwọn ni wọ́n wà aṣọ tí wọ́n wọ̀ ó ṣe ṣe pé nǹkan ti wà tá a wá ní gbogbo tí wọ́n wọ̀ sínú láti ta bóyá tó fi wọn lára ni àwa ní gbogbo ìrísí ara wọn bóyá tí wọ́n fi wà ní òhò òun náà nípa aṣọ tí wọ́n wọ̀ bó ń kò ní ìṣe lọ́ga sókè aṣọ wọn ọ̀kalẹ̀. gbogbo eléyìí sáàrin nìyẹn gbogbo àwọn tá a jóbi náà ìfura ọmọ títí kú mọ́ wa lára àwọn orin tá à ń kọjá ni pé ọmọ yẹn sàbí a èmi ò bímọ tó rìn dè ẹ̀rí báyìí ó ó fún wọn tán ó fún ẹgbẹ́ ẹ fún ọ̀la ló fi ń ṣeré o wọ́n á padà fọmọ ẹ tán wọ́n ó fún bẹ́ẹ̀ tán bá ti fún tán tán fún bẹ́ẹ̀ yóò rù wálé fún ọ ìbáyìí ó ti báyìí nísìnyí ó tún máa jẹ́ bàbá ọmọ tí ọmọ rẹ̀ tún bí yéésù wọn ló fún lóyún o ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n bọ̀rọ̀ nìkan yó gbogbo àwọn ìwà abúbá yìí ti ṣe ń bẹ láwùjọ nìyẹn tẹ́ bá tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí tẹ́lẹ̀ mo sùn wọ́n kálukú ọ̀tún lọ lẹ́ ìṣe ìṣẹ́jú lóríṣiríṣi gbogbo táwọn obìnrin ń ṣe láyé nìyẹn láwùjọ tá a wà yìí tẹ́ bá tún rò míì ó lè lọ wá imú ẹ̀kọ́ kí nǹkan bọ̀ kó lu yóò tún wá wá jọlọjọlọ yóò tún fi sí táwọn yìí ò tiẹ̀ páyà yìí pé tí fìtínà bá tẹlẹ̀ táwọn jọ ń jà tẹnìkan tó wò pé àkótó ara tó lè dá mi mú ẹ kí n bá gbà mọ́ sùkú o òun sì ti ń tajẹ́ ti iṣẹ́ ní ti ń bẹ ní kíní lọ́ bá fà kúrú ọ̀rọ̀ parí ìjà tán òdì ìbàgbẹ́ rẹ̀ nídẹ́lẹ̀ kankan kọ́ yọ̀ọ́rẹ́ jàlẹ̀ kan náà ni ṣébó ló ṣe ọlọ́pàá kùsí rẹ̀ ní imú wọ́n sì ti rí okun mú rẹ̀ wọ́n rí fi fa màálù ọwọ́ ara rẹ̀ kọ̀tán. ẹ dákun ẹjẹ àmọ́ níta ṣe gba adájọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní fi játa ni òun mọ̀ ta òun mọ̀ à káyọ̀ lè mọ̀ kóun náà já sí òun náà rí ta o gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun lọ ń nínú wa tá a wà jẹ́ kó ń kálukọ́ sọ́ra àwọn míì ìmúra wọn tẹ́ ẹ bá rí wọn wọn yàtọ̀ sọ́kùnrin nínú àwọn obìnrin tó ti pé wọ́n bẹnu àwùjọ aṣọ ọkùnrin ni wọ́n aṣọ kan tẹ́ ń pè ní díkè àbí díkè ni wọ́n ń pè wọ́n bọ́ sí kọ̀rọ̀ ni yọ àlọ ra ìkan òní dé dodo látòkè kò ní dé dodo ẹlẹ́ẹ̀kejì yọ àlọ ra wíkẹ́d jeans kan yọ bá gbé wọ̀ àwọn pẹ́ńsù kárọ̀tì yọ bá jókòó tó bá fẹ́ bọ́ sókòtò yọ kọ̀kọ́ kí láìlọ́n bọ̀ tẹ̀ tó bọ́ sókòtò táwọn ọmọ rẹ̀ wá nù ọmọ tí ń gàdí káàkiri wọn subhanallah wíì sọmọlẹ bí wọn ṣe rìn ni wọn ṣe é kóòyàn lẹbi jẹ pé àwọn tiwọn náà ni àwọn wò ó ṣe ẹyẹ wò ṣèbí bá àwọn ọmọ kálukú ní àwọn tí wọn mójútó ọmọ wọn bọmọ wọn ti rí láwùjọ lónìí nìyẹn gbogbo adájọ́ bí ẹjẹ́ àmọ̀ pé ṣe ń bẹ wa o gbogbo ọmọ adáhùn sáà sọ pé ọmọ tí gbàbí òun náà nìgbà ń gbọ̀n ajá sí i òun náà ló sí i tọ́mọ alẹ́ tí wọ́n bá sí wọn tán kò ní ni fìtínà yóò tún lórí tẹ́ mọ̀ tẹ́ ń wò ọlọ́run ti ní tó ṣe pé gbà tí ìyá rẹ̀ bá dé ìyá yẹn ò ní mọ lórí àwọn tí wọ́n dá fìtínà yẹn lẹ̀ nìkan yóò kàlẹ́ kakò ni àfọwọ́n tí wọ́n bá dúró lórí òdodo tó ń sọ òdodo gbẹ̀yìn bá ti ń sọ òdodo fún yín ní ìṣẹ́ ọ̀tá ti yín ni ẹjọ́ kó kálukú ẹja mọ tó yí kàn àlìkíyàmọ̀ súnmọ́ o àlìkíyàmọ̀ súnmọ́ torí àwọn baba alẹ́ Yorùbá wọ́n ní ikú pa alágẹmọ ìyẹn ọ̀gá ní rọra rìn kátó wa sọ pé ọ̀pọ̀lọ́ ti gbé rẹ̀ alágẹmọ ní rọra ń lọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́

ìgbà tí ó tó padé òun náà nígbà tó bá pọ̀ kàkà kú ní àdáyẹrin tiẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti gbogbogbò òun nígbà tó òrùn bá bẹ̀rẹ̀ sí ní yọ ní ìbúwọ́ rẹ̀ ṣùgbọ́n àǹfààní tó ní sọ ọmọgbà tí ó ṣẹlẹ̀ báyìí tàdáyẹrí sọ ọmọgbà tó pọ̀ kàkà kú ìpọ̀ kàkà kú tí fìràwọ́ náà ń pọ̀ kàkà kú ni ọ̀jẹ́ gbígbólóhùn tó wí ọ́ sáǹfààní fún níwájú ọlọ́run ọba tí ọlá ìgbà jùlọ ẹjẹ́ àmọ́ ń tó ní kálukú àwa láwọn ọmọ wa bìnrin yẹn ni wípé onífìtínà ni wọ́n àwọn tí ń da ọkùnrin láàmú ọkùnrin ní ọ̀sán dídí pé òun fẹ́ ságbére ìmúra tí ìmúra ìmúra ẹ̀hànà tóbìnrin ìmúra òun náà lọ́ọ́ fà tọkùnrin míì ṣe kíni o tó fi lọ́ọ́ ti àgbèrè bí asọ́ra gbogbo àwọn ṣe tí wọ̀nyí ká lọ ọmọ yìí pé ṣé ìpayọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lóòsí láwùjọ máa ni ọmọ yẹn ká máa bẹ̀rù ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdúlọ̀ ká máa bẹ̀rù ọba tí jẹ́jẹ́ bárù sàmà wá ti wọ̀n ọba tó ní mọ́tò mọ́tò ìkápá jẹ ní ń pa sánmà kílẹ̀ tí ò sẹ́ni kankan tí ó bí ẹ jẹ́ àmọ́ rántí wípé tó bá wu ọlọ́run lẹ́ẹ̀kan náà báyìí tó bá fẹ́ pa gbogbo wa yóò sì pa wá rùn títóbi ọlọ́run ọba ilé fiọlá torí délé ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká mójútó ara wa ká rí pé ìbáyọ̀ ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ká rí pé ń bẹ nínú ọkàn ẹni àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹ jẹ́ àlọ́mọ̀ pé dájú nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwùjọ tó ti pa wà dádájú ìgbàgbọ́ sì ni ìmọ̀ ń dínkù tóótọ́ pẹ̀lú kéèyàn máa tẹ lọ́hùn bákan náà ìgbàgbọ́ àti máa lékún pẹ̀lú kéèyàn máa tẹ̀lé tọ́lọ́hùn kọ́ máa sin lọ́hùn níbo wá ni ìgbàgbọ́ wà lára àwọn èèyàn kan tó ṣe pé wọ́n gbójú gbóyà gbogbo àwọn nǹkan ìwọ ọlọ́wọ́n bá àti tọ́lọ́hùn ní máa ṣe é ibẹ̀ ni wọ́n lọ tí wọ́n sì ń ṣe tí wọ́n gbójú sílẹ̀ tí wọ́n sì ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn yẹn wọn ọmọ ni wípé ọjọ́ kan máa ń bọ̀ wá tọ́lọ́hùn ọba ìlẹ́kẹ́ ọlá tó ṣe pé yọ̀ọ́ dá wọn dúró báyìí o ọjọ́ àlùkìyàmọ̀ ń bọ̀ ọjọ́ tó súnmọ́ ni táwọn yẹn ọmọ yìí pé àti jálù tí àjálù kọ́ jálù àwọn ìdèlọ́kàrọ̀ báyìí tí wọ́n rántí pọ́jọ́ orí àwọn ìdèlókun mọ́kàndínlónìí tá a wà níbẹ̀ yìí ikú ó ti dé bàtàkàn ikú ó dé lójijì ni torí pé wal qabru sunduqul amal bẹ́ẹ̀ ni sàárè tá a bá rí sáàrin yẹn òun gangan ni àpamọ́ gbogbo iṣẹ́ tó ń kálukú wá sí i tó ń kálukú ọmọ pé kó jálù òun lójijì ni pẹ̀lú àwọn àdó àlọ́ tá máa ń ṣe ẹ̀yin ọlọ́dàkùn ẹ̀jẹ̀ akẹ́jú lọ o kò sí kẹ́jú ń bẹ̀ àsìkò ń kálukú ní ọ̀lọ́ wọ́n jẹ́ afọ́jọ́ ọlọ́jọ́ lọ bàbá ńlá arọ́ ni ọjọ́ tiẹ̀ náà ló fi lọ òun lè fọ́jọ́ ẹnìkankan lọ lọ́run ti rẹ ó ti tó gbogbo ètò yẹn kalẹ̀ kò sì sí àṣìṣe nínú ètò ọlọ́run ọba tí ọlá ga ni tí wọn wá dáadáa ni pé kan ṣẹlẹ̀ báyìí ó fún inú ilẹ̀ fún wọn palẹ̀ ilẹ̀ tó ti yíké tẹ́ ẹ bá wò tọ́fẹ̀ ju agẹdẹgbẹ fáànù kan lọ báyìí fáànù òun lè kékeré wò subhanallah torí àyè tó ń sún lórí bẹ́ẹ̀dì bó ti kó tó náà kọ̀ fẹ́ ju bẹ́ẹ̀ náà lọ. wọ́n wá palẹ̀ ní pánsá wọ́n wá gbé para wọ́n ti da ìfẹ́ bọ́ táwọn yìí wọn àwọn ọjọ́ yìí ń bọ̀ wá fáwọn ni ẹni yòówù tó bá ti kú báyìí mo gbé lọ sínú sàárè rẹ ni àti pé gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyà yọ́ọ́ máa rí ti síwájú nínú tọ́ba jẹ́ pé ẹni àlìjánà bá ní àlìjánà tọ́ba jẹ́ pé náà ni ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlọ́run fẹ́ni yẹn sí láti inú sàárè rẹ̀ ọlọ́run sọ̀dà rẹ̀ sàárè rẹ̀ di àbàtà kan náà àbàtà fún un tọ́ba pé ní iná ni kọ́lọ̀ là wá ń bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sàárè rẹ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlọ́run ṣe ní ọ̀gbun kòtò kan fún inú ọ̀gbun náà ọlọ́run dákun mọ́ ti àwọn omi àtẹnìkọ̀ọ̀kan wa lẹ́nu iná gbogbo àti àjẹrúsìn ọlọ́run ìyanu sàárè wàhálà nu sàárè ìdẹ̀ra nu àti ìkùnkùn pé inú bẹ́ẹ̀ ni ẹnu àlìfúnmá yìí lórí pé yàgbẹ́nu sàárè bákan náà ìjẹ́sì ń nínú sàárè. eléyìí ọ̀rọ̀ òdodo ni tí ò sí iyèméjì ń bẹ ọ̀fẹsẹ̀ múlẹ̀ dáadáa kò sẹ́jà bákan nínú rẹ̀ kò sẹ́ni tí ó sàtakò yanu sàárè tí èyí bá tí rẹ̀ ti dàrú tí ọkàn rẹ̀ tí ò rí nǹkan wọ́n ṣe ìdánwò fẹ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo yege wọ́n ṣe ìdánwò fẹ́ ní tí èso olùgbàgbọ́ ṣùgbọ́n ìdánwò tiẹ̀ yóò forí sábà ni òun ò ní yege bí tiẹ̀ ó fi já di tí ọjà fún fún nínú sàárè rẹ̀ bákan náà a ọlọ́run ẹ jẹ́ lọ yìí pé ìgbà tá a lò nínú sàárè kálíkì àmọ́ ò tó dé kò sẹ́dà kan tó ti ọlá rẹ̀ ga jùlọ tí a sì tálìkì àmà wa tí ó fi tálìkì àmà gàgó fi dìde nígbà tásìkò yẹn bá tó báyìí gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá gbogbo nkàlùkù náà ni ó ti dé o pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìdèkè ọlá ọlọ́wọ́n pamẹ́lẹ́kù ìsọ̀rọ̀fì yọ pa aláṣẹ pé kọ́fọ́n ìwé kọ́fọ́n fèrè kọ́fọ́n fèrè sínú sínú o tọ́ba ti wá fọ́n ọlọ́run ti ọlá rẹ̀ gẹ̀dù lọ sọ pé fẹ́ ìdánù fi kọ́fi tó tọ́ba ti fọ́n fèrè sínú ìhó tán fọ́tàìkọ́ máa ń fi sáma wá àti wọ́n máa ń fi ọ̀rọ̀ gbogbo tí bẹ́nu sáma gbogbo tí bẹ́nu lẹ̀ gbogbo wọn ni wọ́n kú pátápátá. illa man sha Allah àfàwọn tó wọ lọ́wọ́ bàtọ́ lọ́wọ́ ní pé wọn kú tó máa nu fi kọfí hi okòrò lẹ́yìn náà wọ́n tún fọ́n sí lẹ́lẹ́kejì ìsọ̀rọ̀fílẹ̀ yóò tún tún fọ́n lẹ́lẹ́kejì fẹ́ ìdáhùn qiyamun yanzurun ló ń kálukú wa dábàá dìde láàmà wò yányányá ń bọ́ abára wáyé ọ̀rọ̀ ó burú ju tẹni tó ṣe é gbé bó ṣe dákú lọ tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ sí kọ̀támà ọkàn bá rẹ̀ ní hospital ni nígbà tí ọ̀làjú ló ní ẹ̀dá fún gbogbo wa yìí kí ló gbé mi dé bí báyìí kí là ń tẹ́ bí báyìí tẹ́lẹ̀ àwọn talẹ́lẹ̀ ìwọlé tẹ́ fi sími lápá yìí subhanallah ah ama le jù bẹ́ẹ̀ lọ o ònkálukú ọmọ wò gángan gan ni pé ah ń bọ abára wa yìí ń bọ àti ń bọ̀ tẹ́lẹ̀ tàbíwádé ru ayé báyìí sọ́dọ̀tù zumar ọ̀láyà yẹn wà ó ti jáyà sixty eight nínú rẹ̀ oníkálukú ó dìde nínú sáré láti lọ sí gbàgede ìdájọ́ níbi tó ń kálukú òkòjọ sí níwájú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. wọ́n màyá mi nínú ẹ̀sìn ọ̀ya tètè wòye ní ìdìde rẹ tó dìde níwájú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ dídìde rẹ níjọ́ gbẹ̀ǹde ó dìde ní fèfáàtàn ó dìde lẹ́ni tó ṣe yí pé òní sí bàtà kankan lẹ́sẹ̀ rẹ̀ rọ́ọ̀tàn ó dìde lẹ́ni tí òní sí atọ́ kankan lára rẹ̀ látòkè kanlẹ̀ bákan náà gúrúlà ó dìde lẹ́nu tó ṣe pé bí wọ́n ṣe dábẹ́ fún ọ láyé òun ìdábẹ́ rẹ̀ ó tún padà dọ̀dọ̀ tí ń bẹ o ti gé kúò yóò tún padà síbẹ̀ ọ̀rọ̀ ńlá ni o torí àwọn Aisha radiyallahu ta'ala anha ó nílò òjíṣẹ́ ọlọ́run sálágbà tó ní wọ́n gbé àwọn èèyàn dìde báyìí ah ọkùnrin àtobìnrin máa wo òhó ara wọn ọkùnrin máa wo obìnrin obìnrin máa wo tọkùnrin ah ó ní rẹ̀ àyíṣà ọ̀rọ̀ àlìkíyàmà lè koko ju kéèyàn máa pé wọ́wọ́ kan lòun wà tí ó fi máa wọ ẹnìkejì rẹ̀ lọ. subhanallah ọjọ́ tèmi tó mi lẹ́rù má ti kún ni ọjọ́ ńlá lọ́jọ́ àlìkíyàmà ẹ dákun ẹja ní èsè ìpa tó tóbi ẹja ní kalẹ̀ ẹja ní iṣẹ́ rere sáàsì sáàfì bọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápàdé pẹ̀lú dáadáa ẹja ní èsè gẹ́gẹ́ bọ́lá wọn bá ilé kí ọlá ti dá wa lákọ̀ọ́kọ́ ọjọ́ kó ń kálukú wáyé ilé yẹyọ náà ni tó fi má bèjì náà nǹkan wọ́n gbé wọn lẹ́yọ kọ̀ọ̀kan jáde náà ni èyí tí wọ́n ti sí abẹ fún wọ́n gbé wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan ni ètò ẹ̀kọ́ wọn bí fúnra ara wọn wọ́n bí wọn lẹ́yọ kọ̀ọ̀kan náà ni àwọn tọ́lọ̀ ń tún fún jù bẹ́ẹ̀ lọ láwọn tó bí seventeen papọ̀ ẹni tó ṣe kó bí twelve papọ̀ gbogbo eléyìí wọn náà wà lẹ́yọ kọ̀ọ̀kan náà ni nàìjíríà wọn náà mú pé wàhídà à ń wáyé yìí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn kan lọ àwa kan dé ni a tún wá hù jáde gẹ́gẹ́ bí ìkókó nílẹ̀ ikú ni ó ti kíni òní ó ti kéré gbogbo wa lọ Allah, gbogbo àtàjẹrù sí Ọlọ́run ọjọ́ àlùkìyámà ọjọ́ ńlá ni o ọjọ́ ńlá ni o òní sì kankan fọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ẹrù kan mo ní mọ́tò láyé kò sí tọ́jọ́ mo nílé láyé kò sí tọ́jọ́ mo nípò láyé ó sì kankan tọ́jọ́ gbogbo àwọn kan wọ̀nyẹn ó kálukú aláwọ̀ abákan náà tọ́jọ́ pírẹsidẹ́ntì àtẹ̀síyèsè pírẹsidẹ́ntì ó kálukú aláwọ̀ lápàdé ní ààyè tó ti bọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ olóòtú dájọ́ tó kò wá sí nǹkan kan tí ọmọ ọbẹ̀ pẹ̀lú wa àfi àkọsílẹ̀ ẹ̀sẹ̀ oníkálukú iṣẹ́ oníkálukú ni o inú ká yẹ pé iṣẹ́ rẹ̀ hasanatu ni kọjá pé ọ̀dáadáa ló kún bẹ́ẹ̀ tẹlumi yóò sì tún jẹ sayi ad yóò jẹ pé àbúrú ló kún bẹ́ẹ̀ wọn náà wá ti sin máa wo nígbà tí fourteen fourteen parí lọ yìí pé láti ìgbà tí mo ti bàlágà tí mo ti gbọ́n tí mo ti dẹ́ńtọ́ lọ́nla òfin ẹ̀sìn bọ̀ lọ́rùn iṣẹ́ rere wo ni mo ṣe síwájú ọlọ́run ọdún mélòó mo fi tẹ̀lé tọlọ́run ọdún mélòó mo fi sẹ́lọ́run ọdún mélòó mo fi ṣàìdá ọdún mélòó mo fi ṣe rere nínú ọdún tá a wà yìí gan oṣù mélòó mo fi ṣe dáadáa oṣù mélòó mo fi ṣàìdá ò tún wá yóò tún wá kalẹ̀ wọ́n ní kí ni wọ́n ṣe wọ́n ní bàbá rẹ̀ ni ó ń ṣe kéèyàn tún otu tún pé ọjọ́ orí mi ń lọ ẹ bá mi dùn pé mọ̀ lọ o torí bó ṣe ń di sẹ́fúntì yẹn tó ló ń ṣe bẹ́ẹ̀ de rẹ̀ tó bá jẹ́ hundred years lọ́lọ́run kọ̀ fún ọ láyé ìtumọ̀ rẹ̀ ni pé o kiri ọkọ̀ gbọ́n ọdún tó lò láyé tọ́yẹ pé bó ṣe ń lo yẹn ìtumọ̀ ẹ̀ ní pé ó tún máa pẹ́ sí láyé ni kí wá dùnú ti kárí wípé amójútó gbogbo àwọn nǹkan tó yẹ ká mójútó gbogbo àwọn ẹrú sin ọlọ́run ọba dáadájú alkèyàmà ọjọ́ ńlá ni ọjọ́ tó tóbi ni ìṣesí rẹ̀ ó kù háyà ọlágbára bẹ́ẹ̀ ni àdéhùn tó sì súnmọ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn tó tó ń ṣe lọ́hùn kí ni tó gbọ́ ọláyà láti máa fi ṣe ẹlẹ́dàá tó sì mọ̀ yí pé láìpẹ́ láì jìnnà wọ́n da ọdún níwájú ọlọ́run ọba ọlá ní ọjọ́ ìgbéǹde torí ẹ̀ اجاتنا سنتنا وما يلك لا نجاتنا في كل بعد جوري آيات القيامة كل بعد جتنا تلك بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وقد مولوا الله kí ọlọ́run ti gẹrẹ kọ́ máa bọ́ òjijì ọlọ́run àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run báwa kí àwọn ará ilé àtàn sọ̀hábà rẹ̀ náà ti wo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ tó fi dọ́jọ́ lùtẹ̀ yá mọ́ gbogbo àtàjọ́ lùsìn ọlọ́run ìjà lọ mọ̀ pé kọ̀ yẹ kí gbàgbé kó mú wa gbàgbé ọ̀gbọ́dọ̀ máa ṣe wá nípa ọjọ́ ìgbéǹde yìí ìṣesí ọjọ́ ìgbéǹde àwọn ìbẹ̀rù tó tóbi ọ̀nbẹ níjọ́ ìgbéǹde ọjọ́ àlùkìyámà yìí ọjọ́ ńlá ni o ọ̀pọ̀lọpọ̀ orúkọ lọ́lọ́wọ́n bá sọ ọjọ́ náà nínú Al-Qur'anil Karim tọ́lọ́n bá ti tún wí gbà mí yóò tún béèrè lọ́wọ́ àní sọ́lọ́n pé ta ló fẹ́ fi bí ọjọ́ yẹn ti rí mọ̀rẹ́ àti ẹ̀sìn sọ́lọ́ ọlọ́ni alikọ́ríà ó ní wọ́n máa adẹ́rọ́ kẹ́ malikọ́ríà alihàkọ́ malihàkọ́ wọ́n máa adẹ́rọ́ kẹ́ malihàkọ́ níbi tí ọjọ́ náà lédè ọlọ́run sọ fún àní sọ́lọ́n pé ọjọ́ alikiyama yé o ọjọ́ ìkà kókó ní o kí ni jẹ́ ká kókó náà kí ló tún wá fẹ́ fi mọ̀rẹ́ àti ẹ̀sìn sọ́lọ́ láti sọ́lọ́n pé kí ó sọ pé ṣẹ́yìn ẹ̀bá ti ní ìhóòdùn wọ àpò àtùhà ó ní ẹ̀rí mi báyìí ẹ̀rí tí mo gbó lágbójú ó ní súrọ́tù Hud àtàwọn ọmọ àyà rẹ̀ ló sọ mí dẹni tó gbó àwọn súrọ̀ tí ń sọ̀rọ̀ nípa àlùkìyàmà kí n bá rorí ipa rẹ̀ báyìí ló sọ mí dẹni tó ti pé mo hewú ọ̀sán gan ní kíákíá mo dẹni tó gbó bẹ́ẹ̀ sí wò mí yìí adékòǹkálukú wa náà ìwòye ń bẹ fún wa nínú tírà Ọlọ́run ìwòye ń bẹ fún wa tó pọ̀ nínú alukur'ani kẹrin gẹ́gẹ́ bí ìwòye ti ń bẹ fún wa púpọ̀ nínú sunna anabi sallam láti wòye sí ọjọ́ alukiyama láti di ẹrù wa ní ẹrù tó ṣe pé yóò ní ìtumọ̀ nítorí pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ní tọ́rí ṣe tọ́wé ìlòní ọlọ́nà níjìn wọ̀záàdì kọ́lí ìlòní èsì nǹkan tí mo ní lọ́mọ kéré yìí wàhíìmìlì ìṣẹ̀kí ìlòní a ẹrù tí mo ní òkè ti ẹrù ló wúwo yìí èsì nǹkan mi ló kéré lọ́nà tí ẹrù ló wúwo bóò ni mo àti ara fẹ́ jù báyìí ọ̀kẹ́ ìfàkìyàlì bóò mo ti fẹ́ di ọ̀rọ̀ ọgbọ́n wo mo fẹ́ dá sọ̀rọ̀ pẹ̀lú òkè ti ẹrù tí mo ń dì lọ sọ́nà tó jìn tẹ̀sẹ̀ nǹkan tí mo ní kéré tó báyìí ọjọ́ ma ọjọ́ ńlá ni o ọjọ́ tó ṣe gbé ìbẹ̀rù yóò mọ̀ kánú gbogbo ọkàn ọmọ kókókó báyìí ni ọjọ́ yìí ọlọ́jọ́ tó lọ́wọ́ bá yóò gbé gbogbo àwọn èèyàn dìde wọ́n dà gẹ́gẹ́ bí esu tí wọ́n fọ́n ni subhanallah ni àgbàdà kini kan òkè zobi ńlọrin òkè kini kan ọlọ́run kú gbogbo ẹ̀ dànù. wọ́n dàbí ẹ̀pọ̀ wù ni subhanallah oorun wọ́n ti súnmọ́ ọmọ ẹ̀dẹ́ ni wọ́n sún máa tàrí ọmọ ẹ̀dẹ́ ni gbogbo àwọn ẹ̀dá wọ́n sún oorun máa tàrí wọn dáadáa a sì sọ fún ẹ pé ẹni tí ò ní bọ́ bàtà òun láwà ẹni tí ò ní wọṣọ kankan ní òhò ọmọlúwàbí náà máa rí òun òun lọmọ ẹ̀dẹ́ ni ọ wà. ẹ wá wò tí yẹn bá wà nírú ṣe yẹn kò sásọ lára kò sí bàtà lẹ́sẹ̀ sílẹ̀ máa sọ̀rọ̀ fìlà òòrùn wa wà ní twenty nine million miles láyé yìí àlè torí bọ̀ òòrùn wa kò ju báyìí kan sí orí gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá ìrètí ọ̀la dáníjọ́ gbèlè ọ̀rọ̀ ńlá ni wàláhì ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ àlùkìyámà gba pé tó ọba tó kúrò ní júmọ́ àbáyìí kó o lọ dájú kòkòrò pé kí lè fẹ́ gbá rẹ ọjọ́ àlùkìyámà yẹn ọjọ́ ńlá ni ọjọ́ àlùkìyámà ọlọ́wọ́n bá ti sàlàyé tọ́kọ̀ fún wa nínú Al-Qur'an ìgbóná atẹ́gùn tó gbóná yóò lé koko níjọ́ náà lọ àwọn ìbẹ̀rù tó lé yóò sì máa ṣẹlẹ̀ ọlọ́ni yẹ́wò máa tó bá ti dá lulẹ̀ ardu gbọ́yìnrán lulẹ̀ ardu wọ́n sàmà wá ọjọ́ tí wọ́n palẹ̀ lójú dá yàtọ̀ sílẹ̀ yìí àti yàtọ̀ sí tẹ̀yìn ọjọ́ ńlá ni o wà bá rọ̀ zoli láhìlì wáhìlì kọ̀ọ̀hán ọba ilé jẹ́ ọlá nínú Ibrahim aya forty eight ọjọ́ àlìkéyàmà ọjọ́ tí gbogbo ẹ̀dọ́ hàn níwájú ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ni àwọn màláíkà àwọn oṣù rọgbà wọn ní ni ni sẹ́mọ fẹ́nìtì táwọn ọ̀daràn tó bá ń kó wọn lọ àwọn ẹ ò bó ṣe pọ̀ tó ọ̀yẹ́ máa lọ pẹ̀lú bọ́n ẹ máa so wọn kan bá ń wọn sáàrin àwọn màláíkà ẹ gbogbo ẹ̀dá níjọ́ wọn wà tó ní àwọn gidi ni o ẹ dákun ẹja ro ìgbésí gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́lẹ̀ omi máa ń sọ pé à ah, wọ́n dáná sí i débi pé inú òbí ọlọ́run tọ́lọ̀ ń bá lóun òun sòun sínú náà kò ní pé kí wọ́n móhun lọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò pè fún ọta òun ìbínú ni yóò pè fún òfin ta òun ní kànàkànà tí wọ́n bá ta òun kànàkànà pẹ̀lú ìbínú bẹ́ẹ̀ wọ́n tún tayọ náà ni ẹ dẹ́kun òkònú ọwọ́ ara rẹ̀ nígbà tó dáná láyé tó tayọ ẹ̀wọ̀n ayé sẹ́ńgbà tó dáná láyé sọ́tayọ kọ́ọ̀sì pé wọ́n gbé lọ sílé ẹjọ́ o sọ́tayọ bẹ̀. ọlọ́run ti àwọn ìjọba ní amúnimọ́dà amúnimọ́ògùn ọlọ́run ti wọ́n bẹ̀ ọlọ́run ló wọ́n o. ṣé bá lóògùn báyìí ti délé ẹjọ́ báyìí gbogbo bá a bá ti jágbe mọ́ bí ẹ̀mí ló kàn ní ẹsẹ̀ mí dẹ́ẹ̀dẹ́ o ẹsẹ̀ mí dẹ́ẹ̀dẹ́ o. ṣé wọ́n jọ àwọn zabaniya zabaniya ló fẹ́ mọ fi ṣeré báyìí amala ika àwọn tó ṣe pé ojú wọn ò dùn rí a sọ pé ah ẹ̀wọ̀ mọ̀ bóyá mi lè wojú mọ̀ bóyá o ah ń tẹ̀sí adájọ́ ojú ológbò gòdògòdò yẹn ní ìtọ́bẹ̀ o ah tó tún dá àwọn àbójú ah ó tún jáwé orí ṣe bí àwọn àtàyè wá nìyẹn àwọn màláíkà wọ́n tó lọ́wọ́ wọn rọgbà kẹ́ gbogbo ọmọ ẹ̀dá ènìyàn bá dání torí pé ọjọ́ ńlá ọjọ́ tó tóbi ni ọjọ́ ńlá ni tó ti gbé ọmọ ẹ̀dá ènìyàn olólùfẹ́ ọgbàgbé olólùfẹ́ rẹ̀ sáyé ń bíbà ètò olólùfẹ́ ọgbàgbé olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ máa gbọ́ pé ó dé o ara ẹ̀mí ọkọ̀ọ̀kan mú ìyá alágbádá tọ́ ẹ̀yìn ọlọ́run yóò dilé o kálá ibi ayé nu o ẹ wá wò kọ́ bá lọ jẹ́ sàlùkìyàmọ̀ bí ó sì le tó subhanallah ẹ dákun ẹ jẹ́ agbára di fọ́rọ̀ alkiyama ọ̀rọ̀ tó lé ní wàllá ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ ńlá ni in tó lé ní àfẹnutọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá bá sẹ́rọ̀ kó kọ́lọ́ dákun sẹ́rọ̀ fún mi àtẹnìkọ̀ kan wa ọjọ́ yìí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ oróyìn rẹ̀ púpọ̀ ìpè gbogbo ti ń jẹmọ́ okùnfà tí èèyàn ti ráràn sí ní òkè wọ́tàkọ́tọ̀ àti bíi himil ẹ̀sìdà gbogbo àwọn ẹni tí ń jẹmọ́ okùnfà àrùn tí ó ti gé oníkàlùkò sì máa jáwọ́ jáde mọ̀lẹ́bí kan máa pè mí mọ́rí máa pè mí o wọ́n pè mí o subhanallah ọlọ́wọ́n sọ ní suratu Abasa ọlọ́jọ́ alkiyama ọjọ́ tó ṣe gbé ọmọ ènìyàn yọ ọmọ sá fún ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ ni bákan náà yọ ọmọ ya rẹ̀ àti bàbá rẹ̀ yọ ọmọ sá fún ìyàwó rẹ̀ olólùfẹ́ rẹ̀ tó tún máa sá fáwọn ọmọ rẹ̀ tẹ̀lé kí ọjọ́ tó ń kálukú ní mara àwọn lọ́jọ́ náà ọlọ́run tó sọ fún àdéhùn sọ́lá nínú aya one oh one ọlọ́run tí wọ́n bá ti fọ́ fèrè sínú báyìí kò ní mọ̀lẹ́bí kankan ní ọjọ́ yẹn kò sí tẹ́ nìkan kan sí ní béèrè kan tó fẹ́ máa béèrè lọ́wọ́ ara wọn mọ́ lásìkò yẹn kódà ọlọ́run bá tún sọ nínú súrátù mumtahana ọlọ́run ní lan tanfa'akum arhamukum wala awladukum yawma al-qiyamati yafsul bainakum ọlọ́run ní àwọn mọ̀lẹ́bí yín àwọn ọmọ yín gbogbo dẹ́n wò yẹn wọn kò sẹ́ni kankan tí ó wúlò fún yín mọ́tò balẹ̀ jọ pé ǹdẹ̀ wọ́n yà yín ọmọ tún lówó tún gbà bẹ́ẹ̀ o kọ́mọ èèyàn má rí mi torí tí mo ṣe fún láyé o kẹ́gbọ́n èèyàn má rí mi kábùrú èèyàn má rí mi ṣé ló kálukú ọ̀fẹ́ ríra wọn ọjọ́ ńlá ni o wàláhì ọjọ́ ńlá lọ́jọ́ àlùkìyàmà ẹjọ́ kó kálukú wa ẹ jẹ́ ká ní ìgbáradì tó nítumọ̀ dáadáa ẹ jẹ́ ká ní fún ọjọ́ gbèdé ọjọ́ yìí tí wọ́n bá pọn fèrè sínú wo àwọn ọmọ kéékèèké tí wọ́n bá bí lásìkò yẹn wọ́n ò hewu ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ fún wa o nínú suratu alhaji hajj ọlọ́run ọba ìrètí ọlá sàlàyé rẹ̀ bẹ́ẹ̀ wọn ò hewu ọmọ ọmọ òjọ tàbá ọmọ tó ti pé wà ní polówó yẹn náà ọlọ́ni wọn ò hewu nítorí líle koko ìwàhálà ìbẹ̀rù ọjọ́ gbèǹde ẹ sì mọ̀ pé tẹ̀ ń wewu ní àgbà rẹ̀ tẹ̀rí lórí rẹ̀ kìí ṣe tagbá kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrònú gbà mí àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà lómi ò hewu pé àfa alágbájá lè ń pè bàbá ah, ọmọ ọjọ́ mélòó àwa ni ó lo rẹ̀ lòkú lónìí wọ́n lè pẹ́ lómi ibẹ̀ ó lo rẹ̀ lòkú lónìí yóò pọ̀ wàhálà ni nọ́ọ̀tọ́dà bẹ́ẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ oúnjẹ kò yà pé ọjọ́ yẹn gbogbo ọmọ kéékèèké ò lè wú bákan náà gbogbo aláboyún oyún tó bí kò tó bí wọ́n fi ọgbọ́n jọ yẹn nígbà tí ìbẹ̀rù àlùkìyàmọ̀ bá dé tẹ́ mọ̀ pípa ya yí gan-an máa jẹ́ kóbìnrin ọ̀rọ̀ nu tí wàhálà tọkọ bá fún pinpin mọ́ obìnrin gbà míì nínú ilé sílé ọgbà tọ́nà ọgbà obìnrin lè rọ́nu tọmọnú rẹ̀ wà lẹ̀ subhanallah ó lè ṣẹlẹ̀ ẹ wá wò bẹ̀rù ti alkiyama bí ó ti wà lágbára tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń fọmọ lọ́yàn gbogbo ibi torí ọmọ fọmọ ẹ lọ́yàn síbi tó fún déun náà ọlọmọjànú ọyàn níjọ́ náà lọ ẹ wà láwọn èèyàn wọn máa ríra bí ẹni tó mutí wọn ò hún ríra àrùn mutí ìyá ọlọ́wọ́n bá ní pa wọn kú lọ bẹ́ẹ̀

bẹ́ẹ̀ lọ́jọ́ kàlùkì àmà kan dé subhanallah tẹ̀lifọ́jọ́ ńlá ni ṣé àwọn èèyàn ti gbàgbé eléyìí ni ẹni tí ń dára ti ń ṣẹ̀ tó ti gbàgbé eléyìí ni tó fi wá ń gbóyà láti máa lọ síbi tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ ọlọ́ni à rárá o dájúdájú ńgbà tí wọ́n bá mi ilẹ̀ níbi tìtìtìtìtì tí wọ́n fi lẹ̀ lúra wọn tí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ wá dé pẹ̀lú ọmọ láìka wọ́n wá tó lọ́wọ́ wọ ní sáfù sáfù sáfù sáfù ọjọ́ àlùkè yàmà nìyẹn níjọ́ yìí wọ́n gbé na jahannama wa wọ́n gbé na jahannama wa tí wọ́n bá gbé náà ọmọ ènìyàn máa rántí ṣùgbọ́n ìrántí ò wúlò fún máa ń jọ́nà lọ. ìrántí ò ṣe láǹfààní mọ́ suratul fajr àyà twenty one sí twenty three ọjọ́ ńlá ni ọjọ́ jahannama wa pé yóò ní ìjánu seventy thousand ìjánu rẹ̀ sẹ̀ǹkẹ́ ìjánu kẹla ní fúnra fún mi jahannam seventy thousand ìjánu tó fi kò tún wọn bẹ́ẹ̀ o níbi gbogbo ìjánu kọ̀ọ̀kan seventy thousand màláìkà ni ó wà ń bẹ̀. sẹ́ni tọrọ ńlá ni ọ̀rọ̀ náà jahannam ti jẹ́ ọmọ bínú dé yọ ọmọ bínú gan yọ jẹ seventy thousand Malaika. kọ̀ọ̀kan ni ó wà ń bẹ̀ ẹ wá wo seventy thousand multiplied by seventy thousand kẹ́ni tí a lè mọ̀ pé màláìkà ìṣe kékeré àwọn èèyàn lásán nìyẹn àwọn míì tún bẹ́ẹ̀ náà màláìkà wọ́n tún láwọn sẹ́mi ìṣe tuntun ṣe àwọn ènìyàn wọn máa fa iná jahannam yọ ọmọ súfèé yọ ọmọ kúrúrú

oníkà ẹni tó wá sábúrú yẹn yóò máa wù gbẹ́yẹ́ pípọ́ wà láàrin òun àti iṣẹ́ ẹbú tó ṣe òréré tó jìnnà distance tó jìnnà ó wà láàrin òun àti iṣẹ́ tó ṣe ṣùgbọ́n kò ní tètè torí eléyìí ẹja múra ọ̀ sọ́dọ̀tọ̀ alẹ́ mọ̀rọ́ ní àyà tẹ́tì nìyẹn wà ní ọjọ́ tá à ń wí ọjọ́ alìkèyàmà yìí gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni wọ́n fún ní àbáyọrí iṣẹ́ rẹ̀ tó ṣe àjùlọ yóò sì máa bẹ láàrin àwọn ènìyàn níjọ́ náà lọ́hùn ní ibùdó yẹn àjùlọ máa bẹ ní ibùdó ńlá níbẹ̀ náà àwọn ènìyàn ẹni ìdùnnú ẹni tára yọ ọyà gágá tójú rẹ kún fún òun náà ni wọn jẹjọ náà kọlọ́n kó sèmi àtẹnìkọ̀ kan wá bẹ́ẹ̀ níti bẹ́nu ọjọ́ yẹn ẹni tó ti pé ìbànújẹ́ òní ọgbàánu ọkàn wọn ọlọ́run dákun mọ́ sèmi àtẹnìkọ̀ kan lẹ́yìn tí ìbànújẹ́ ọgbà ọkàn rẹ̀ bákan náà gbogbo olùgbàgbọ́ òdodo ojú wọn tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ bákan náà ojú wọn funfun pin látara àmàlẹ́ àlùwàlá wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo òṣùwọ̀n sẹ́rẹ̀rẹ̀ wọn yóò wà ní tó ṣe pé yóò wúwo pẹ̀lú iṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀sán dáadáa tó lọ́wọ́ bá ilé tẹ́lọ́ ti san wọ́n pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run tó wá fún wọn ní àbàtà nẹ́gbẹ̀wá Muhammad sallam yóò fún wọn mu àbàtà yìí gẹ́gẹ́ bí anẹ́gbẹ̀wá Muhammad sallam ṣe ròyìn rẹ̀ ẹni yòówù tọ́lọ̀ ń bá ní kó mú un bẹ̀ ní ẹ̀fà péré kan kò ní gbẹ̀ǹgbẹ̀ kan mọ́ láéláé tí kò wá tó ní káwa náà ká ní tàn máa ká níran kan láti múra fún iṣẹ́ olóore fún ọjọ́ ká sẹ́yìn àjọ àrèmọ́bọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ ọdún fourteen forty ó ti ń palẹ̀ mọ́ báyìí ọ̀ọ́yà ṣe báyìí báyìí fún ti aburú kò ṣe goodbye báwọn ṣe burúkú tó ń ṣe tí ọ̀dà ìwà tó fóun wù tí ọ̀dà ọ̀ọ́yà dágbére fún ní àti àsìkò yìí lọ kọ́ wá tètè welcome pẹ̀lú sẹ́rẹ̀rẹ̀ kó o mú sẹ́ dáadáa kó o mú sẹ́ nínú ìgbésí ayé rẹ nítorí pé èsì ọ̀sẹ̀lẹ̀ lọ́la ọlọ́run bá ti ọlá rẹ ga jùlọ nìkan ṣoṣo ọlọ́ba tó mọ̀ ábí Allah subhanahu wa ta'ala kọ́lọ́run bá kó ti àánú pè ní atẹnìkọ̀ọ̀kan wa gbogbo táà ń burú ọlọ́dàkùnjà lè ronú kú ń bẹ́ẹ̀ ọlọ́run dákun já sí lè dálẹ̀ ọlọ́run dákun àbẹ̀wò ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ dákun nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ dákun fún wa ti gòńgẹ́ ẹsẹ̀ olóore gbogbo téèyàn ṣe tí ìfirálì jẹ́ náà wọ ọlọ́run ọba wọ̀ nírọ̀rùn ní ọ̀rọ̀ ní ìwà ní ìṣe ọlọ́run dákun ṣe ní rọ̀rùn fẹ́mi àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo téèyàn ṣe sínú ọlọ́run fi já sí rọ̀rùn fún yàn dákun mọ́ tiẹ̀ kó rọ̀rùn fún wa láti ṣe àbẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ mọ́ ọ̀tá ẹ̀sìn ọlọ́run dákun à ń bẹ̀ wọ́n náà ọba ìlẹ́kẹ́ ọlọ́mọdé kí n pa àwọn kàwá láíláí gbogbo àwọn tẹ́sì dákùmọ̀dé kí n pa àwọn kàwá láíláí gbogbo àwọn tẹ́sì ọlọ́dàkùmọ̀dé kí n pa àwọn kàwá láíláí ọlọ́wọ́n bí ọtí jẹ́ mímu ọjọ́ ọmọ ajá sọ̀rọ̀ fún wa gbogbo ẹni tí ń gbọ́nà haram jẹ́ dákun bá ní gba haram kó lọ wọn bá ní fi halali tó dáa bá ní fi rọ́pò fún wa gbogbo ẹni tí ń gbọ́nà halali jẹ́ ọlọ́dàkun ọdún kojú mọ́ wọn ìrọ̀rùn ìrọ̀rá ọlọ́dàkun àbíọ́ dákun ṣe pé dàtẹ̀ nìkan kan wa